àwọn àdájọ́ kan bẹ́ẹ̀ bí ìdájọ́ ṣìnà bẹ́ẹ̀ bá lóun gbé wá sórí nẹ́ẹ̀tì gbogbo ayé pátá lẹ́bàjẹ́ ẹ sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ dó lórí ibú kẹ́nìkan wá bóde pé mùsùlùmí lè jájá ẹ̀jẹ̀ sásóńtọ̀ ńlọpọlọ ni gbogbo àmọ́ mùsùlùmí ẹ má múra pé ẹ fẹ́ máa jájá o tó bá dé ìwẹ̀ tó lọ fẹ́ máa jẹ ikùn ẹ lọ fẹ́ máa jẹ sí that is your only one problem problem ti ẹ nìyẹn ìmọ̀pọ̀ làdánwò dé àwọn bàbá wa tànà nígbà tí màá wọn ò tó nǹkan ìmọ̀ni wọn àti ìgbàgbọ́ wọn tóbi ìgbàdúrà wa pọ̀ àmọ́ sàmọ́nì tá a wà ìmọ̀ ti pọ̀ ubùnrin yasa oníkálukú náà fẹ́ jẹ́ lídà ọ̀pọ̀lọpọ̀ oníkálukú wa ń wọgbó káàkiri àwa ń wá tàmọ́ má tàmọ́ kẹ́nìkan wá bóde pé mùsùlùmí lè jájá ẹ̀jẹ̀ sásóńtọ̀ ńlọpọlọ ni. Aja! ajá <laughs> kẹ́nìkan tó wá bóde pé alukuriani ò sọ wípé mùsùlùmí ò lè jàjà rọ́bìsì ni o ẹ sọ fúru àfa náà ọbẹ̀ tàkọlọ yẹ tí ààrẹ wo a pé wọn ò kéwú o àmọ́ ló ṣe ṣe kọ́ yìí kí n tí wọn mọ̀ ń pa rẹ̀ alukuriani sọ fún wa direct ipe àlejàjá kùránì láàlejì ajá if it's not ordinary muslim àmẹ́ni tó bá jẹ́ kì í ṣe pé wọ́n lẹ́sẹ̀ àmọ́ àlè jájá kùránì jẹ́ kó yẹ wáyé pé àlè jájá àlè jájá o àbá nàìjíríà ní asa kẹsìrì mu'allimun walakin alùláì gẹ́lá wọ́sàsíyà níṣẹ́ tí màá pọ̀ làdéwò pọ̀ kí ni jẹ́ nẹ́wù lánàá kí ni jẹ́ sọ́rífù kí ni jẹ́ mọ́ntìkì kí ni jẹ́ àrúdù nígbà tí ò sí gbogbo àwọn yẹn ìgbà àdúrà pọ̀ ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ọ́nì pọ̀ ìsìjábà wa pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn bàbá àtìgbà náà tí kéwù òye wọn tó àmọ́ ìmọ̀ọ́nì pọ̀ lọ́dọ̀ wọn bóòrù bá jáde báyìí wọ́n ni ọlọ́run à ń ṣe nǹkan lọ́wọ́ ọjọ́ ọ̀dà méjì kóòrùn tó jáde kóòrùn yẹn wọlé tí òun wọlé látara ni wọ́n tó strong ayé táwọn àìní ìsìn ti pọ̀ ìmọ̀ ti fẹ́ yẹ ẹlòmíì ní wèrè ìmọ̀ ti fẹ́ ṣe ẹlòmíì ní wèrè ajá ń sọ yìí tó fi ara kan aṣọ èèyàn aṣọ tá a kírun ní ká tá ń sọ ibi ti wọn ajá tá ń sọ èyí lè sin ajá nù tá a bá ń gbé àgbọ̀dọ̀ sí jámbẹ̀ torí màlẹ́kà oníkẹ́ ò ní wọbẹ̀ ẹranko yẹn ni mùsùlùmí ọ̀wọ́ aṣọ ẹ̀pẹ́ yẹn lè jẹ. alukurani olúwa ní ntọ́ bá dá lásẹ̀tọ́ fún yín wà má alámútúmí náà ń jẹ́ wàárí mú ká lìbí iná tí wọ́n lì mú nàwó ajá tẹ ẹ bá dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹranko tó bá pa ẹ lè jẹ́ èyí tẹ ẹ bá kọ́ lẹ́kọ̀ọ́ ẹranko tó bá pa ẹ lè jẹ́. fakulu mimma amusak amusakina aleikum wasikuru simalaha ajá tẹ ẹ bá kọ́ ní ọdẹ tẹ ẹ kọ́ lọ́dẹ bí ẹ ṣe parọ́ rèé àwọn ajá kan wo ní tí wọ́n fi máa ń fín wọn wọ́n á fi fín wọn mú tó bá rí ibi tí òkété yàgbẹ́ sí yóò wọ òkété yẹn yóò kan lé ilé sa rẹ̀ tó bá rí ibi tí ti kọjá yóò wọ ẹmọ yẹn kàn ẹni ẹranko látara ẹ̀kọ́ ó ní tí wọ́n tún fi máa ń fi ajá tí fi máa ń mọdẹ ajá tẹ ẹ bá kọ́ lẹ́kọ̀ọ́ ẹranko tó bá pa àlè jẹ́ àmì ẹranko tó bá pa àlè ẹ̀ tún ṣe bismillahir rahmanir rahim. àwọn kan níbẹ̀ bá bẹ́ẹ̀ tì síta gan tẹ́ ẹ bá dénú gbẹ́ pé bismillahir rahmanir rahim ọ̀yá lọ́pẹ̀rẹ̀ wá. Gini ẹran tó bá pa ó ti di ó ti di ẹ̀tọ́ nìyẹn tó bá pa fún rẹ̀. ẹranko tájá bá pa fún yín kò ní jẹ́ńbẹ̀ lè jẹ́ àbí ètò bá ti pa fún rẹ̀ tó ti jẹ́ níbi ìlàjì àbọ̀ ti jẹ́ńbẹ̀ ya aláwọ̀ rẹ̀ fún ètò bá pa fún yóò gbé hànú báyìí lódìdí ni. àwọn ẹja kan wà tí wọ́n mọ dédé bíi pé tí wọ́n bá pẹran tán wọ́n wà tó wá pin olówó wọn wọ́n máa fi rùn náà báyìí wọ́n ní ọ̀ká lọ olówó rẹ̀ ó ipò ti pẹran lẹ̀ fún un. alimukallibina tuallimuna una mimma alamakum Allahu fakulu mimma amsakinan aleikum èyí tí wọ́n mú lẹ̀ báyìí dẹ̀ yìí tí ìsepọ̀ ti jẹ́ ìfúnṣẹ́rí àní ẹran tí ajá bá pa tó ti wá jẹ́ mẹ́bí yóò ti jẹ làjì ẹ̀fín ilẹ̀ ẹjọ́ ọlọ́jẹ́ fún rẹ̀ ẹgbẹ́ fún kọjá tán ọ̀pá yẹn ń torí ara ẹnu kì í ṣe torí yín èyí kì í ṣe torí yín wá sí kúrò ìsinmi ńláyà lẹ́yìn wàtàkùnlá iná làṣẹrí wíṣàd oníkálukú ẹjẹ abẹ̀rù Ọlọ́run torí pé iná làṣẹrí oní ìṣàd ọba tó yá tó yára ní ìṣirò ni tí ó ṣèdájọ́ fún oníkálukú àkókò gbà mí bàyá ìbápọ̀ torí eric mo mi pé ilé ẹ̀kọ́ la wà àbá àkọ́mọ ń kéwọn níyà táwa náà tún kẹ́kọ̀ọ́ sí i ẹni tó bá rí i pé ọkàn ń kó wọn sọ pé ẹni tó bá jí ọwọ́ náà ọ̀gbọ́ ẹni tó bá jẹun ọ̀sọ́ pé yóò wọ́n náà but kí islam mùsùlùmí wá bòde pé a lè máa jẹ́ à ń polówó sùúkà no awon adajo kan bẹ́ẹ̀ bí ìdájọ́ ṣìnà be bá lówó gbé wá sórí nẹ́ẹ̀tì gbogbo ayé pátá lẹ́bàjẹ́ ẹ sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo je gan débi ká ẹ pẹ́ máa tìrìtì àṣírí ìkọ̀rọ̀ bẹ̀ torí náà ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọmọ mùsùlùmí ẹ má múra pé ẹ fẹ́ máa jájá o tó bá dé ìwẹ̀ tó fẹ́ máa jẹ ikùn ẹ̀ lọ fẹ́ máa jẹ sí that is your only one problem problem ti ẹ nìyẹn àmọ́ ajá jíjẹ inú Islam kò daa fọmọ mùsùlùmí láti máa jí ajá ẹran pọ̀ náà ń bọ̀ lájà lánàá dé ń bọ̀ dé. nbọ ẹjẹ ẹran gbọdẹ nbọ ẹjẹ màlúùdẹ nbọ ẹjẹ kọmọdé oríṣiríṣi ẹja níbi oríṣiríṣi ẹran níbẹ̀ tó fún aláǹfààní ìdènà àtàlẹ bá wọn ò ní tó ò ní fún àǹfààní ara rẹ ajá lè yóò máa báyìí tó tún máa tí ó tó máa dún máa